الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الأمين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين الحمد لله الذي أحيانا بعدما أماتنا وإليه النشور اللهم بك أصبحنا وبك أمسينا وبك نحيا وبك نموت وإليك النشور أدقني هذا الله ọba tí ó fi ṣọ̀rọ̀ sọ wa láti àná tó fi di àsùbá àti òwúrọ̀ òní lánàá a ti parí ọ̀rọ̀ nípa àwọn ọ̀nà mẹ́rin èyí tí zaka èyí tí ó pín sí láàárọ̀ yìí lágbára Ọlọ́run masarifu zakat àwọn làmà zaka làmà ha fún yálà zakat ti owó ni tàbí ti nǹkan ọkọ àbí ti ẹran ọ̀sìn ti góòlù fàdákà tọjà táǹtà àwọn làmà ń pín zaka àwọn làmà ń pín fún. nínú sùràtù Tawbah àyà ọgọ́ta níbẹ̀ ọlọ́run bá ọba àlékè ọlá fúnra ẹ̀ ló ṣe lálàyé àwọn oní alẹ́tọ̀ọ́ sí jùlọ láti pín zàkà fún nínú àyà náà innama sadaqatu lil fuqara wal masakin wal amilina alayha wal mu'allafati qulubuhum wa fi riqab wal gharimina wa fi sabilillahi wa ibn sabil fariidatan min Allah. wàlláhu alimun hakim ọlọ́ni ìnáma sadaqat ọwọ́ àwọn tí wọ́n lẹ́tọ̀ọ́ láti tẹ́wọ́ gba zaka ẹni alfukara wal àwọn tí ò ní rárá àbáwọn tó ṣe pé ntí a ní kò tó bóyá oúnjẹ kan onírin jẹ láàrin oúnjẹ mẹ́ta ètò ẹkẹyìn àìbẹ́ẹ̀ ti ẹ̀kọ́ ìdajì oúnjẹ yẹni pé ó yẹ kéèyàn ó jẹun lẹ́ẹ̀mẹ́ta lójúmọ́ ìdajì tó yẹ kí wọ́n jẹ láàárọ̀ ní á rí ọ̀sán bọ́lọ̀ ń bá ṣe ni ọlọ́run bá wọn bá wọn ẹ̀fún wọn ní zaka wal masakin wal amilina alayha àtàwọn tó ṣe pé àwọn ni wọ́n ń gbìyànjú. Ni à ń sáyàn akitiyan lórí àti kó zàká lórí àti kójọ láti gbà á ló àwọn tí wọ́n lówó wal mu'allafati qulubuhum àtàwọn tó ṣe wípé ìmánì ò tí ì jókòó pẹ̀tẹ́pẹ̀rẹ́ nínú báyà wọn irú àwọn bá náà ọlọ́nìka fún wọn nínú zàká wọ́n fi rí kọ́ àwọn tí wọ́n bẹ lóko ẹrú ọlọ́run ká fún wọn níbi ìṣọ̀gáàd wọ́lùgọ́rì bíìsì àtàwọn tí wọ́n jẹ gbèsè kì í sẹ́ni tó ṣòkú àná tó wá torí ẹ̀jẹ̀ gbèsè o wọ́n fi ṣẹ̀lẹ̀ ìlera bákan náà àwọn tí wọ́n ń jagun sójú ọ̀nà ọlọ́run àwọn tí wọ́n bùkátà sí látàrí ogun jíjà ọlọ́run ká yọ níbi owó ìṣọ̀ká wọ́n fi àtàwọn tí wọ́n jẹ onírìn àjò bóyá wọn ò lè wọ́n dá lọ́nà ntí ọ̀nà ntí ó lò níbi ìrìn àjò rẹ̀ ọ̀sà tàmà lọ́wọ́ àìbẹ̀tì ẹ̀kọ́ ọ̀tọ̀ ní iye ọjọ́ tó tó ń lò níbi ìrìn àjò ń ọ̀tọ̀ ní ọjọ́ tó wá padà lò ọfà kí n ti ń bẹ lọ́wọ́ rẹ̀ kọ́ tán àmọ́ ẹ̀jọ́ tọ́lọ́mìká fún zakani níparí àyà ọlọ́wà ní fàrídọ̀tàmìnà lọ́ọ̀ ọ̀rọ̀ yàn lélẹ́yìí jẹ́ o látọ̀dọ̀ ọlọ́run yẹn ni pé lẹ́yìn àwọn mẹ́jẹ̀jọ tá a kà á lẹ̀ yìí ẹ má darí ẹ̀ gbàbí kankan lọ má rò pọ̀ ní màmá rò pọ̀ má o torí pé wallahu alimun hakim ọlọ́run bá tó ṣe àlàyé àwọn tá a fún ní zaka ọba onímọ̀-àmọ̀tán ìlọ́lọ́run hakimun ọba ọ̀jọ̀gbọ́n jùlọ lọ́lọ́run bá ṣe. àyà yìí tábàgbọ́ yìí dáadáa á rí i pé ọlọ́run bá ba àdékẹ́ ọlá. ó ti yànnàná ó ti ṣe àlàyé àtúpalẹ̀ nípa àwọn onímọ̀ lẹ́tọ̀ọ́ láti gba zàká ọlọ́run ṣàlàyé àwọn èèyàn wọ̀nyí níbàámu sí àánú ìtọ́lọ́mọba tó ní sáwọn ẹrúsìn rẹ̀ níbàámu sí ondéédé tọ́lọ́mọba tí ọ jẹ́ lófìdí ọmọ láàrin èèyàn méjèèjọ yìí ìdájọ́ ọlọ́run ọ̀lẹ́lẹ́yìí o wọ́n mọ̀ ní àǹfààní mi lọ́ọ́ ó kì í kọ̀tẹ́ni tó dáa nídàájọ́ bí ọlọ́run bá ọba àlèkè ọ̀la ẹ jẹ́ ká wá sí àtúpalẹ̀ àwọn ìran méjì ẹ̀jẹ̀ tọ́lọ́run bá tí tọ́lá kalẹ̀ yìí ìran kìíní àti kejì látàrí pé wọ́n jọra wọn alifokọrọ tálíkà mẹ̀kúnnù ọlọ́run wọ́n masakin àtẹ̀ntì òní tó àmọ́bíálé tó sí àlè sọ pólòsì tán àlè sọ pólòsì ní yányá àlè fẹ́ sọ pé olówó lọ. àwọn wọ́n làwọn méjèèjì yìí òmùlẹ̀dì náà láyé dídó náà kìfà yàtọ̀ wọn. ní làwọn tó ṣe wípé ní tí ó tó wọn ní níná lílò níjẹ ní mímu ń ò rí tó wọ̀kìfà yàtọ̀ àrìn láti hìn. kò tó wọn bèlè ń ká má ṣe wá sọ pé. àwọn tí ń jẹ ọmọ àbíyàwó fún láàmì nìkọ́dé hàdìrọ̀ yálà owó tí bẹ lọ́wọ́ wọn ní ìsìn kò gbé wọn. wọn yìí sì fún ìṣẹ́ ìjọba sábà sọ pé bóyá wọn ń retí owó oṣù kan wọn ò sì dálé iṣẹ́ kan lẹ̀ sábà sọ pé owó ti lè wá fi máa bí ya bùkátà wọn. bákan náà kì í ti wọn ń bẹ lábẹ́ ẹnìkan wà náwó lé wọn lórí tí ń ṣètò jíjẹ àti mímu wọn irú àwọn báwọn àwọn onímọ̀ sọ pé a fún wọn níbi zaka ìyọ̀ntọ́wò mẹ́mínà zaka náà yẹ fi wàá ìlàtàwọn níta fún wọn nínú zaka ohun tí ó tún wọn ná àtàwọn àtìyàwó àtàwọn ọmọ ntí ó tún wọn ná fódìdí ọdún kan gbáko ńlá fún nínú zaka hátà yẹ àti ìyàwó zakat tí zaka ọdún míì tí ó fi dé yẹn ní pé ní àpèjúwe ẹni tá a fẹ́ fún ní zaka yìí one thousand lápèjúwe ìní ọ̀nà tó ná àtúnwọ̀n àtìyàwó àtàwọn ọmọ lójúmọ́ èlò ní wà ní orí two hundred bó láti wá fún ní zaka á fún ní eight hundred ọ̀nà ọdún kan ìta fún ní zaka nù ọwọ́ àwò ọkọ̀ ọlẹ́ kọ́ máa yọ díẹ̀ díẹ̀ tọ̀ọ̀tọ̀ kọ́ máa ná lọ́dún kan fi yípo ẹni pé níta fún ní zaka náà òdiwọ̀n tí bùkátà rẹ̀ bùkátà rẹ̀ tí ó fi bí ya kó lé ọdún ìjẹnika fún ní zaka ọ̀dẹ́lẹ́yìn. wọ̀nyọ́ntàn fàkìyà lè zawaj àbá àti nìkan tó ṣe wípé ó bùkátà sí kọ́fẹ́ gbogbo ìgbà nínú máa ń rún ó ti gbà àwẹ̀ gbà àwẹ̀ gbà àwẹ̀ àwẹ̀ ọ̀ka ìrù ẹni báwọn wọn fún lóde ohun tí ọba ń bò káàtà sí láti lè fi gbéyàwó wàtọ́lù bùnàrin àlùfàkọ́yọ̀ bẹ́ẹ̀ náà ni akẹ́kọ̀ọ́ tí ń wá ìmọ̀ ìmọ̀ tọ́jú aláìní á fún níbi ìzàká lóde ohun tí wọn ń bò káàtà sí àìbẹ́ẹ̀kẹ́ ẹ̀kọ́ ìwé náà ní ń kà ṣùgbọ́n jẹ́ mùsùlùmí tó ṣe kúrí ẹ̀ pé ẹ̀kọ́ tí ń lọ ká yóò wúlò fún gbogbo mùjúmù wa lórí ọ̀nìbá náà á fún níbi ìsàká òdiwọ̀n tó bùkátà sí bẹ́ẹ̀ láti sanwó iléeṣẹ́ àbí iléèwé ni àbáwọn tó bùkátà sí láwọn ìwé tàbí láwọn tíra ẹlòmíì ń ó ń ṣiṣẹ́ ń gbowó oṣù ní tòótọ́ ṣùgbọ́n tí kàǹkì ni pé kárí bá wí ọ̀sánjọ́ láìrí bá wí lọ. ó ń lọ bí sẹ́ńtòótọ́ lójoojúmọ́ ní lọ ìsìn gbowó oṣù ṣùgbọ́n owó oṣù rẹ̀ kọ̀ọ̀ká àìmọye gbèsè ni ó sì jẹ́lẹ̀ kó sùn míì kó sì tó gbowó rẹ̀ kó tó di pé yọ parí. irú ẹni báyìí náà á fún nínú zaka lódiwọ̀n tí ó tó ná àtọ̀hún àtàwọn ìyàwó àtàwọn ọmọ rẹ̀ á fún níbi zaka ṣùgbọ́n tó bá ti rí pé ó ní ọ̀nà kan àbómi lẹ́yìn tó ti pé yóò fi máa dín àwọn tó kù níbi owó rẹ̀ tí ò tó ná ọlọ́nà míì irú ẹni báwọn àní fún níbi zaka o kódà irú ẹni báwọn tó bá sojú bí ká fún níbi zaka àbútí ẹ̀ tẹ́wọ́ pé à òun náà bò káàtà sí wá sí ńlá ṣe fún mi. a wá ṣe kìlọ̀kìlọ̀ tó lágbára fún pé n tó ń béèrè fún yìí ọ̀ lẹ́tọ̀ọ́ sí o. a ṣe léyìí láti fi kọ́ ṣe òjíṣẹ́ lọ́hùn bá sallallahu alaihi tó sọ pé la tazalu al-mas'alatu bi ahadikum hatta yalqa Allah azza wa jal wa ọmọ ẹ̀dẹ́ ènìyàn kò ní yẹ kò ní gbò lẹ́yìn tó ṣe pé yóò máa gbégbá bára káàkiri yóò máa ṣe sàrà nítorí ọlọ́run yóò máa ṣe fáyín bára yóò máa gbégbá bára káàkiri kò ní yẹ kò ní gbò lórí eléyìí tí ó fi jáde láyé yóò wá bọ́nà ọba pàdé lálùkìyàmà lẹ́yìn tó ṣe wípé kò ní sí ẹran kankan níwájú rẹ̀ ẹni pé wọn ó gbèdìde nígbèdìde kẹlẹsìn tí ò ní sí ẹran kankan lójú rẹ̀ nínú hadith mi etí Abu Hurairah tí ọgbà wá kọlọmba kí ọba nìyọnu sí i olùdíje náà ọba sallallahu alaihi wasallam sọ pé man sa'ala an-nasa amwalahum takathura fa innama yas'alu jamra falyastaqilla aw ẹ̀ ń bá ti wí pé agbe ṣíṣe ńlọ́mú ní bàádà ńlọ́sọ dèṣẹ́ ẹ̀ ti sàárà nítorí ọlọ́run tí ń gbégbá bára káàkiri tí ń gbowó lọ́wọ́ àwọn èèyàn takàkúrọ̀ ọ̀fẹ́ dibẹ̀ lọ́lọ́lá ọ̀fẹ́ tibẹ̀ lọ́lọ́wọ́ oní àfẹ́kọ́jẹ́ pé iṣẹ́ agbẹ́hùn yọ̀dà gẹ́gẹ́ bí iṣẹ́ fún tówó òun ó fi pọ̀ ànábìíní ẹ sọ fún un. innama yas'alu jamra ogun náà ńlọtí wọn gbà lọ́wọ́ àwọn èèyàn kì í ṣòwò fàlìyàsàkìlà tọ́ba wù ú kò yà sọ̀wọ́ ní kúkúrú kó jẹ́ ọmọ lóde wọn tó bùkátà sí níká àwọn olùyàsàkìlà tọ́ba sì wù ọ́ ọ̀tẹ̀wájú mọ̀wùlẹ̀ jẹ́wọ́ bẹ̀. àdéhìí àkọ́kọ́ Bukhari àti Muslim ló gbà ká gbọ́tàbí ìsìn ìmáàmù Muslim nìkan ńlọgbà wá nínú hadith mi anamijá mọ̀ wípé àdìyàdùn ìrìnà khayrun min àdìyàdì sufla ọwọ́ ti ń bẹ lókè ètí ń ta ọrẹ ó lóore jọ̀wọ́ tí ń lọ nísàlẹ̀ ètí ń gba ọrẹ lọ. ẹni pé ṣẹ̀ríà Islam kò fojú rẹ wo kéèyàn máa ṣe àgbẹ̀ máa gbàbára káàkiri Islam ò fojú rẹ wò ó tilẹ̀ pé lásìkò tá a wà yìí àwọn èèyàn ti sọ agbé ṣíṣe wọn ti sọ dìṣẹ́ kódà wọn ti ní yúníọ̀nù àwọn ga tó máa yáyàn lówó èlé ẹ̀wọ̀n bí nǹkan ṣe rí kọ́lọ́ǹkọ́ sànù wa lẹ́yìn tó ṣe pé òun gbóná òun ń gbà sápò wọ́n bá yé wọn ni wọ́n ti jáwọ́ kúrò ńbẹ́. nínú àdéhùn mi ètò àbúrámà gbóná àwọn ètí ọgbà wàá ó ní ànábì ọlọ́run náà sallallahu alaihi wa sallam sọ pé láyé sábò ábìlú báàbà mas'alatin illa fataha Allahu alaihi báàbà faqrin. ẹ̀dá kan kò ní sọ pé kò ní sílẹ̀kùn mímọ gbogbo àbára kò ní sílẹ̀ àbíkọ́lọ́ọ̀gbà kó sílẹ̀kùn àìrí àbíkọ́lọ́ọ̀gbà kó sílẹ̀kùn rẹ̀ kó sí fún mi yẹn kí wọn bá jẹ pé oníbàárà lọ máa ṣe tó fi máa jẹun àṣírí rẹ ò ní bò tó fi máa gbé gba bàárà káàkiri òsì rẹ kò sì ní pọ̀ mbẹ́ yóò máa peléke sí mi kọ́nà ọ̀sán mi wá. tabaarẹ́ nìkan tó ṣe wípé oní àwọn abẹ́ wa bí wàá fọwọ́ kọ́lẹ̀ pé lọ́la tí wọ́n lẹ̀ tó zàkà ńlọ náà jẹ. àwa wàá rí i pé àtìlẹ́yìn kọ̀ọ̀sáwọ́ àìní lára eléyìí apẹrẹ ń tọrọ ní ń bẹ lára eléyìí àtúwà mọ ni àmọ́ bí tó ti wá kọta wa fún ọkọ lẹni báwọn látàrí pé àmọ́ bọrọ jẹ tí ò yé wa jáàzà òun nìyà níbi zàká ṣùgbọ́n tọ owó tó kìí ṣe ẹ̀tọ́ fẹ́ni tó bá gbé ọlọ́rọ̀ kìí ṣe ẹ̀tọ́ fẹ́ni tó lè gun lára tó lè ṣiṣẹ́ tí ó fi dòwó ọba wù ọ́ ọba ní ká fún ọ ààbò o ṣùgbọ́n láwọn tí wọ́n lẹ́tọ̀ọ́ sí o a ṣe léyìí láti fi kọ́ṣe òjíṣẹ́ lọ́wọ́n bá sallallahu alayhi wa sallam nínú hadith wọ́n ní àtàwùrọ̀ jùlá èèyàn méjì kan wọ́n wá bójúṣe ọlọ́run yasalanihi àwọn méjì ń tọrọ lọ́dọ̀ ànábì pé àwa náà lẹ́tọ̀ọ́ sí zaka ìpín tiwa níbi zaka ńkọ́ kí ló ti sọ náà bá ṣe fakọ́lábà fíìmà albásọ̀rọ̀ kọ́lábà fíìmà albásọ̀rọ̀ ànábì wo àwọn méjì láwọ̀ òfin ohun látòkè tè délẹ̀ faraahuma jaldaini wàlùkì àwọn eléyìí wọ́n sàn gbọ̀n wọ́n bá fẹ́ ṣiṣẹ́ wọ́n lè rí sẹ́sẹ̀ tí wọ́n fi kó o jọ ṣùgbọ́n ànábì àwọn náà fún wọn nítorí wọ́n sọ fún mi wípé ìṣe ìtumọ̀ àǹfààní tó kú náà wọ̀lá ṣàwùjọ fìyà lọ́gọ́dé yín wọ́lá ẹ̀kọ́wé yìí mọ́ọ̀kì tẹ̀sílẹ̀ ànábì nítorí wọ́n yìí ẹ̀bá yìí fún yín ni wọ́n kò kó fún yín ṣùgbọ́n o ẹ lọ gbà pé ẹ ń bá jẹ́ ọlọ́rọ̀ kò ní pín kankan nínú zaka wọ́n là ń kọ̀wé ìmọ̀ tẹ́síbẹ̀ bẹ́ẹ̀ náà lẹ́nu tó sàn án géńdé ọlọ́run tó ṣe pé ọrọ̀rùn fún láti kówó jọ kọ̀lẹ́tọ̀ fún ọ ọba wò yìí wọ́n fún yín bẹ́ẹ̀ bá sì ń kọ̀ ọba wò yìí ẹ̀ má gbà ṣùgbọ́n ìdíkà ẹ̀mọ̀ ni pé ọlọ́run tọ́lọ̀ yíyan nàná tó ṣe àlàyé pé ká fún níbi zaka ìyẹn jẹ́ ìpín alákọ̀ọ́kọ́ àti kejì náà ń tọ́lọ̀ dáàbò pé ìnáwó sọ̀dọ̀kọ́ tó lè fọkọ̀rọ̀ wọ́n mọ̀sàgìrì. ọ̀sìn fọ̀sálìkù ìrìn ẹlẹ́ẹ̀kẹta àlẹ́hàmì lónà àléyá àwọn tí wọ́n ń ṣiṣẹ́ lórí àti kó zakajọ. ó ṣe láàánú tó lọ́dọ̀ wá mi àlẹ́hàmì lónà àléyá wọ́n máa ń fa sí àwọn àfáà kò sí tẹ́sírù kankan tó tó hàmìlú náà léyà táwọn tí a jẹ́ òní nínú akálàṣe bónímọ̀ náà bó náà bá jẹ́ kan tàbárí kan náà mọ̀ ròyìn tàbí tó náà bá jẹ́ mọ́ ọ̀kan náà mẹ́jẹ̀ẹ̀jọ tó lọ ń dá akọ bóyá láìní ní fàkírù bí ó lò sí ní àbáláìní tó àìpẹ́ ń bá ní àbí náà tí a jọ ń gba zàkájọ ńlọ́bá wà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ sùn náà lè tó lẹ́tọ̀ọ́ láti san ní zaka ó ń yẹ̀yẹ́ lọ́dọ̀ wa ń bí ọkọ̀ kan ní ọkàn mi wá bọ́ gèlè tó ń ti kọ́kọ́rọ́ lọ́wọ́ ìyọ́n bá ti ń ti tẹ̀síọ́rù kí ni kọ́kọ́rọ́ ọkọ̀ yín ni ọkọ̀ yín bẹ́ńtà zaka tọdún yìí àbáǹkì ń ṣe yọ zaka ọkọ̀ kan ní a máa ní zaka ẹni ẹlẹ́ẹ̀kejì ó yẹ kí àwọn ìgbìmọ̀ kan kọ́ wà lẹ́yìn tó ṣe pé yóò máa ṣe àmójútó nípa bá a ti gba zaka yóò gbà lórí pé àlẹ́ àmì lónà àlẹ́yà àwọn tí ń ṣiṣẹ́ tí ń gbìyànjú làkàkà tí ń tojúlé dójúlé ẹsẹ̀ kùkú lẹ́sẹ̀ kùkú tí ń ṣe wàhálà lórí àti gba zaka jọ lọ́wọ́ àwọn tí ń jẹ olówó àwọn yẹn ni àlẹ́ àmì lónà àlẹ́yà ìtọ́lọ́mọba ń sọ nínú àyà yìí. هم الذين ينصبهم ولاة الأمور لجباية الزكاة من آلها إلا wọ́n ti wí pé ìjọba ọ̀yàn àwọn aláṣẹ wọ́n gbé wọn kalẹ̀ ká fún kíni láti máa gba zàká lọ́dọ̀ àwọn tó ṣe pé wọ́n jẹ́ olówó. nínú tíra àṣírí olùmọ́ńtẹ́r èyí tí bàbá wa kùsàìmíìn kọ́lọ̀mù kó bá ní kí èyí tí wọ́n kọ́ wọ́n ní fàzàkàtù tàhtájú ila salasati àṣeyáà zaka zaka ó bùkátà sí nǹkan mẹ́ta nǹkan àkọ́kọ́ jìbáyàtìn wàhífúdìn wọ́tàfíìmìn yẹn pé zaka nǹkan mẹ́ta tó bùkátà sí jìbáyà àwọn tí ó gbàjọ ẹlẹ́ẹ̀kejì lẹ́yìn gbígbàjọ wọ́n tọ́jú rẹ̀ wọ́n ṣe lọ́jọ́ iṣẹ́ wọn kẹta wọ̀tẹ̀kùsímìn òun náà ní pé wọ́n pè fáwọn tí wọ́n lẹ́tọ̀ọ́ sí i. àbáwá sọ pé فالذين يشتغلون في هذا هم القائمون هم العاملون عليها àwọn tó bá ṣe kí wọ́n bá ká ìròjú pẹ̀lú àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí àwọn tó bá di nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí mú àwọn gángan ní àlàmìlónà àléyà ètò ọlọ́run bá sọ nínú àlùkùránì àgbàpọ̀lé àwọn tí wọ́n sẹ́lọ́rì àti kó zaka jọ yìí á fún nínú zaka kódà wà ìǹkanu àwòyá kí wọ́n lọ́rọ̀ kí wọ́n lọ́lá kówó wọn pọ̀ látàrí wípé gbogbo àsìkò wọn láti gbà tán níbi kí wọ́n lójúlé lójúlé ẹsẹ̀ kòkó ìletò léletò láti lè bá gba zaka jọ gbólóǹkà wọn bẹ́ẹ̀ tó ṣe pé òun náà fẹ́ jọ alihamdu náà léyà ṣùgbọ́n tí èyí ṣe ó ní alùwòkàláwù lè fáwọn ìgbìnà náà fi tàwùzẹ́ zakati bẹ́ẹ̀ nìkan ó kó wá ní ìdìgbìtọ̀ àfáwùsà náà ìbájú kówó ìsọdọ̀ ti di pálá ìdí ni máa bá mi fún un irú ẹni báwọn èsì àmì lé léyà o ọ lẹ́tọ̀ọ́ àgbàdo pé a ah, lára àwọn tí wọ́n lẹ́tọ̀ọ́ sí i ilẹ̀ náà wá ní kọ́kọ́ mú tèmi náà rárá o ò ṣiṣẹ́ kàkà ń bẹ̀rù ìyẹn ni pé èsì àmìlò àbí tó bá jẹ́ pọ̀ náà bá jẹ́ kan náà wọn ti á lẹ́tọ̀ọ́ láti gbà nìkan ńlọ́ṣẹ́gun wọn kọ́ àwòrán rẹ wípé ah, èmi náà ti wà ń kọ́ àmìlò rẹ nù rárá o ṣùgbọ́n irú ẹni báwọn ìmọ̀ kọ́sẹ́ lọ́fẹ̀ẹ́ tàbí kọ́sẹ́ pé wà ń wò lè ṣe lọ́fẹ̀ẹ́ wọ́n fẹ́ kí n ṣe àdáwò àmọ́ náà wọ́n fẹ́ kí n pé so ẹni tó wá gbówó fún yóò wà fún lówó ṣùgbọ́n owó tiẹ̀ míì ni ó fún kò ní í fún nínú owó zaka látàrí pé kì í ṣe ámìlù kì í ṣe tó ṣiṣẹ́ lórí àsìkò zaka jọ ṣùgbọ́n tí wọ́n bá kó owó ń fún tó ṣe nítorí tọ́lọ́ gbogbo àwọn tí wọ́n lẹ́tọ̀ọ́ kí zakọ̀ dọ́dọ̀ wọn ó sì jọ dọ́dọ̀ wọn irú ẹni báwọn yóò mọ wà nípò ẹni tó gbówó kalẹ̀ yóò máa wà nípò ẹni tó yọ zaka níbàámu sí hadith etí Abu Musa al-Ash'ari tí ó gbà wá kọlọ̀nkọba níjọba sí àni nabiyya sallallahu alayhi wa sallam qala ó ní àníbi ọlọ́run bá àlékún ìkẹ́ àtìgbẹ́ ọlọ́run kọ́ máa bá àníbi sọ pé al-khazinu al-muslim al-amin alladhi yunafidu ma umira bihi kamilan muwaffara. طيبا به نفسه فيدفعه إلى الذي أمر به أحد المتصدقين وجد الله صلى الله عليه وسلم قل ينتسبقي يعني وجه خازن يعني بي ستوكيبر أنت في سمجتهم كان تجي مسلمي الأمين تجي انت للدرالي انت لفميتي ẹ̀ńtà lè fọkàn fàyà balẹ̀ lé lórí alẹ́bí yunafido máa yóò tọ́ ẹni tó ti wípé ó ń ṣe àmúlò mà ó mẹ̀rọ̀ bí kàrámílà ìtí àníkó pín fáwọn èèyàn ó sì pín fún wọn ní pípé lẹ́kùnrẹ́rẹ́ ó ṣe bẹ́ẹ̀ ti dùnú ti dùnú fàyà táwọn ìlàlẹ́bí ó mẹ̀rọ̀ bí ó bá ń tẹ́ ní kó pín nǹkan fún wọn gbogbo ẹ̀ ló pín fún irú ẹni báwọn ahadu mutasaddiqin ìkan ló jẹ́ nínú àwọn tó ṣe pé wọ́n yọ zàká ẹni pípọ̀ tó yọ zàká òní wọ́n fi òun náà sí níwájú ọlọ́run ṣùgbọ́n bẹ̀bẹ̀ náà àwọn tí wọ́n jẹ́ bíi aṣojú wa bóyá ní house of representatives ọ̀rọ̀ iná kan àwọn tẹ́ bá gbà wá ẹ gbà látàrí wípé ẹgbà láti wá fáwọn tẹ wá sojú ní kẹsíkpá ní kẹgbà sápò ara yín ẹjẹ abẹrù Ọlọ́run àwọn tá à ń kọjọ yìí a máa ṣe sọ̀rọ̀ rẹ wájú Ọlọ́run tó bá jẹ òmìnira kìámù ojúṣe aláwọ bá sọlọ bá wọn àdéhùn wasallam wọn lọ ń tọjú kọdàmà abdin kọdàmà ibn adam yóò mẹlẹ kìámù hatta yusal an arba lójú kan náà tábà wà lọ́jọ́ gbọ́dọ̀ kìámù wọn ò ní jẹ́ kúrò ńbẹ̀ tí wọ́n fi bí alẹ́ rè nípa nǹkan mẹ́rin nǹkan àkọ́kọ́ àni ọmọrí fíìmà àfìnà gbogbo ń tó lóminú sẹ̀mí lórí kí n lọ tán lé lórí wàá ń ṣàbàbí fíìmà àbúlà gbogbo ń tó fi àsìkò ọ̀dọ́ rẹ àsìkò ọ̀dọ́ rẹ lórí kí n lọ dògbò lé lórí bákan náà wà ní àìgbé máa gbà ámì làbẹ́ yìí ìmọ̀tọ́ ọ̀nà kí ni tó fi ṣe wà máàlìhì owó rẹ̀ tó ní ìbéèrè méjì ní nàbí owó ìbéèrè àkọ́kọ́ min aina kitasabahu wa fima anfaqa níbo ló ti rí níbo ló ti kó jọ níbo ló tún wá ná sí àwọn nǹkan wọ̀nyí wọ́n gbé alẹ́rìí ń parẹ́ tó bá jẹ́ òbèǹde àlùkìyàmù yẹn ni pé ìran ẹlẹ́ẹ̀kẹta nù nínú àwọn tí wọ́n ká fún ní zaka ìran kìíní aláìní rárá tálíkà ìran kejì aláìní tó àmọ́bí alẹ́ tó sí kọ̀ságbé kò sì kọ̀ọ̀kọ́ ńlá kọ̀ságbé ìran ẹlẹ́kẹta ńlá wọn tó ṣe pé wọ́n ń là kàkà wọ́n ń ṣe akitiyan lórí àti kọ́ ẹlẹ́kẹrin ẹjẹ́ àjọmọ́ alimu aláfàtọ̀kọ̀ ló bọ̀hún àwọn tá a fún ní zaka kálíbà jẹ́rí ọkàn wọn kálíbà jẹ́kọ̀ọ́kàn wọn papọ̀ sójú kan náà. oríṣi méjì òní wọn ìran kìíní dùn àfa òní ìmán ńlá wọn tó ṣe pé wọn lẹ ní ìmánì ìmánì ò tí ì ráyè jókòó pẹ̀tẹ́pẹ̀rẹ́ sínú báyà mu irúfẹ́ àwọn báwọn á fún wọn nínú zaka kójú lè gbé bì kan bí tẹ̀sẹ̀ ìsìláàmù bákan náà man yukhsha sharruhum àwọn tó ṣe pé à ń páyà burú wọn kí wọ́n lè járe bí lọ kọ́mọ̀ bá fìyà já mùsùlùmí náà fayu'tawna min az-zakat ma yakunu bi taqwiyati imanihim àwọn tí a lè nígbàgbọ́ á fún níbi zaka òdiwọ̀n tí ìmánì wọn tí ó fi lókun nínú á fún bẹ́ẹ̀ náà ní ṣíkejì àwọn tó ti pàǹpáyà burú wọn àáfàwọn náà nínú zaka òdiwọ̀n tó ṣe pé yẹ̀ndẹ́fẹ̀rẹ̀ bíi ìṣàròrò hàn ìdálàmì yẹ̀ndẹ́fẹ̀rẹ̀ ìlànà ẹ̀tọ́ yìí àwọn tó ṣe pé kò sọ́nà tá a fẹ́ gbé gbà sáàbì mọ́rígbọ́ fún bí aburú ọwọ́ wọn àti ká fún wọn ní zaka irú àwọn báwọn kò sí tó burú láti fún wọn ní zaka ó jẹ́ ìṣe kẹrin náà tẹ́lẹ̀ fún ní zaka lọ́la lágbára lọ́wọ́ ìṣìkànnì ti lórí ìpẹ̀jọ àtàwọn tí wọn ò lẹ́tọ̀ọ́ láti gbà nínú zaka àmìlùbà mú kọ́lọ́ǹkóso wọn ju ọ̀la lọ rọ́bànà àti nàfi lórí àhásánà وفي الآخرة حسنة وقنا عذاب النار سبحانك اللهم ربنا وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك